sisi quadri sisi quadri ló sọ mí di orúkọ mi ni ọlọ́ládé jùmọ̀ aka dùnmọ́ mi sisi quadri sisi quadri ló sọ mí di actor àti content creator makeup artist ni mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló sọ mí di ẹni tó ń ṣe content makeup artist ní tí máa lọ kun ojú ní location a máa fàtẹ́gùn sáwọn èèyàn tó èmi àti sisi quadri jọ ṣiṣẹ́ kan ní twenty eleven lájọṣiṣẹ́ kan ní location sorry twenty eh, twenty nineteen twenty nineteen lájọṣiṣẹ́ kan ní location so iṣẹ́ yẹn ìgbà tó máa jáde àwọn èèyàn kan yọ sí nǹkan mẹ́ sísúkọ̀dì ló wá post ẹ̀ ló tag mi ló ní àwọn ẹni tó ti bú mi pé mo ṣe ẹ̀rẹ̀kẹ́ bẹ́ẹ̀ nírọ̀ mi sínú ọ̀rá yẹn àwọn èèyàn láìkẹ́ gan kí n tó máa ṣe content mi ní à ní gbogbo ìjọ fẹ́ ṣe oníṣẹ̀mọ̀ pẹ̀yìn náà ní kọ́mẹ́ntì lára so àti táìmù yẹn mo ti bẹ̀rẹ̀ láì twenty nineteen mo ti bẹ̀rẹ̀ sí ní art ó ní mo ṣẹ̀rẹ̀kẹ́ bẹ́ẹ̀ nírọ̀ mi sínú ọ̀rá mo pò kọ́ sẹ́ẹ̀kẹ́ mi ò po lábẹ́lábẹ́ mi ò gbé mi èmi àti ẹ̀ ti wọ Kampala tó ní gbogbo àwọn tó wà lábúlé ló ti tẹ̀mí tán ìyá mi ni mo fi jọ ọmọ mi gan pè mí pé àbí ọmọkùnrin wo ló bú ẹ tó tó yẹn kí ló ṣẹlẹ̀ gan-an ó lágbára o èmi gan-an mo wò pé kí ló wá dé tó fi fún mi tẹ́lẹ̀ tó àtìgbà ẹni màá ti síkọ̀dì tí wàá bẹ̀rẹ̀ sí ní ṣe wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ tó ti pé mo ṣẹ̀ wá mọ àwọn ìyálẹ́gbàá bíọ́lá fowó ṣeré àgbáyàwó àti òjò àjàmbàdàn àwọn ọ̀nà ẹ̀sìn tí wọ́n tún wá jẹ́ kí wọ́n gbé mi débẹ̀ gangan kan náà mú mi wọnú ẹ̀ wàláì ìgbà tí mo ṣe mékọ̀ọ̀pù yẹn ọlá ọlọ́run àti ọlá ọ̀gá mi fẹ́mi adébáyọ̀ fẹ́mi adébáyọ̀ ọ̀nà máa ń wò mọ́ mi lára wàláì wọ́n fún mi bíi hmm? tí mo máa sùn wọ́n máa fún mi bíi tí mo máa sùn wọ́n fún mi lówó oúnjẹ wọ́n dẹ̀ sanwó iṣẹ́ mi wàláì tí n bá parọ́ lóyà kò sí ọjọ́ tí mo rí ẹ̀gbin burúkú kan ó sún mi pé mi ì ṣe mọ́ bá yọ ọwọ́ tàwọn artist náà máa ń sọ̀rọ̀ síyàn lórí set ṣàkàṣàkàṣàkà yẹn o tó yẹ pé ojú ni màá fi nà ẹlòmíì mm-hmm. so ẹni tí máa fojú náà kú bó ṣe máa sọ pé mo bú òun mm-hmm. tó bá dẹ̀ bú màá bú padà ṣùgbọ́n ojú ni mo fi máa ń o ọ́ àwọn tó bá ti sọ̀rọ̀ ojú yẹn ọ̀kùn síbi iṣẹ́ tí mo lọ rí táwọn ní fún mi lówó iṣẹ́ mi wà láì àfi tí n bá parọ́ lóyà kù láti gbà tí mo ti bẹ̀rẹ̀ ọlọ́run ọlá ọlọ́run àti tọ̀gá mi wọn á ní sọ́mọ fẹ́ mi ni àìbá mi sanwó fún ọ̀gá ẹ̀ òjẹ́ bẹ́ẹ̀ tó náà Eh, mo máa ń ṣiṣẹ́ káàkiri káàkiri tẹ́lẹ̀ mi bá rí mi bí àná mo rò pé mo fẹ́ dìrẹ́tọ̀ yẹn ni ó dẹ̀ fẹ́ sùn lálẹ́ ó lọ dá sùn mo rò pé mo fẹ́ yàn mí ìdẹ̀ fẹ́ wọn wọ́n dẹ̀ máa fún mi níṣẹ́ wọ́n á pè mí wọ́n bá mi ṣe mékọ̀ọ̀bù kó tó ìmú náà lóyà kò ṣe pé màá débẹ̀ máa máa gbẹ̀ oye owó oúnjẹ tó bá fún mi màá gbà dé owó iṣẹ́ tó bá wà nílẹ̀ tó bá níye tó wà nílẹ̀ mo understand màá gbà ní bá wọn jà so wọ́n wá ro ìyẹn pé ẹni tí òṣò oúnjẹ bá fún níye báyìí tó dẹ̀ lọ tí ò bínú ẹjẹ́ tún pè wọ́n tún pè mí títí títí so kò sẹ́ni tó pè mí nínú wọn rí ó fi àjẹ́ ní ọlọ́run àti tí bá pa tó lóyà pàlà. fẹ́ nílé ayé yìí àwọn ìyá wa náà jẹ́ ká mọ̀ pé sẹ́ni gbogbo kìíní ti wà tipẹ́tipẹ́ àwọn ìyá wa tó ń jẹ́ ìyá arúgbó yìí wọn ò fẹ́ dá wà téèyàn bá ti dá wà tí ò sí pé ó ní èèyàn kan tó ń ṣe àìkan kan pẹ̀lú ó máa ní nǹkan tó máa ń rìsọ́ọ̀tì sí tó lè mórí táwọn kálukú ṣàn sọ ní ìsìn náà sọ oríṣiríṣi káàkiri nǹkan tí mo kàn rí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí àǹtí yẹn ni pé bóyá torí pé bọ́n ṣe ń dá wà ó tún wá kun wọ́n ṣe ń dá wà káńgbà àwọn èèyàn wà pẹ̀lú wọn tọ́jọ́ máa ń rẹ́rìn àmọ́ pé ẹ̀rín nǹkan máa ń gbé nǹkan kúrò lára for example tó bá rí nǹkan tó bá yẹ pé ó máa ń le ju kòkòkò tó ń ṣe báyìí mọ̀ pé ojú ò ní fine mọ̀ tó bá jẹ́ tó yẹ pé gbogbo ìgbà bí kò rẹ́rìn ẹni bí mo rẹ́rìn sẹ́ bẹ̀rẹ̀ kẹ́mi ṣe rí orí bí ọmọ ẹran ẹni bẹ̀rẹ̀ kẹ́mi ṣe rí bí ọmọ ẹran káwọn mo ti wà ẹni bí mo ṣe rí hmm. ká ń pé èèyàn wà pẹ̀lú wọ́n ṣe ń jáde sí i máa gbọ́ tó bá yá pé kíní yẹn ti lọ ó ti fi wọ́n lẹ̀kùn tí ẹ ṣẹlẹ̀ mọ́ hmm. lágbára ọlọ́run wọ́n ti ń jáde padà àwọn bàbá wa náà láyé jọ́ọ̀ náà ìyá wọn ìyá wa wọ́n ṣáà máa ń bára wọn jà létà létà wọn á tún parí ẹ̀ tí wọ́n bá wọ́n bá wọn pé má bínú nǹkan tó ṣẹlẹ̀ ó ti rí báyìí ó ti rí báyìí ó ti rí báyìí bá jẹ́ mi ni o màá tún bẹ̀rẹ̀ padà òṣòrí burúkú níjọba Jésù hmm. àá tún bẹ̀rẹ̀ bá jẹ́ mi tó bá bá mi àmọ́ àwọn náà sọ ní interview wọn wọ́n ní wọ́n ń ṣe ìwọ̀nba tán lè ṣe ó tó di pé ó tún yáná tó wá change tó mo mọ̀ pé nísìn wọ́n ti wá change padà sí dáadáa ẹ máa wò ó ọlọ́mọdé àfọkọ tẹ́lòmíì ló bá wà dùn bá ti sọkọ tẹ́lòmíì ló bá yàn dùn sọkọ tó dáa ah. tó bá bá yàn dùn èèyàn náà dúró sí yàrá tiẹ̀ a dẹ̀ máa fàdúrà ràn lọ́wọ́. ẹ máa dúró de ọkọ yín náà ní ẹni fẹ́ lómi. máa dúró pé ọlọ́run máa bá mi. ẹkún wá jẹ ẹ̀kọ́ lọ́dún lọ́ra yìí wà. máa máa dúró jù torí mo ti mọ̀ pé ìwà àti ẹ̀mí ìlú mọ̀ mi ká dẹ̀ mi ó dẹ̀ wù mí mi ì bínú ajé ajé ẹnikẹ́ni mi ì bínú ẹnikẹ́ni ajé mo gbọ́ màá fara mọ́ ẹ̀kan lọ́dún. mẹ́rin náà kò lè jẹ́ ẹ̀kan lọ́dún kò lè jẹ́ ẹ̀kan lọ́dún yóò mọ ìyọjú sílé ó lè má pọ̀ èèyàn á ti mọṣẹ́ tó ń ṣe pé ẹni yìí ò ìlú mí ká ni èèyàn á dẹ̀ fẹ́ mọ́ kádàrá ẹ̀ tẹ̀yìn bínú. ìmọ̀ ìtàdá tí mo sì sẹ́mi ẹ̀ nìyẹn ni máa ronú bí orú àǹtí wa bọ́lá ti dáná kan iṣẹ́ bí iṣẹ́ kan náà lájọ ṣe àwọn tí máa ráyè jù wá lọ irú èmi sì ibìkan ni mo ti kúrò tí mo wá sí ibìkan ibìkan mo tún gbà débì mo tún gbà bí ìlọ ibìkan àwọn olórin òní gbà bóyá wíkẹ́ndì ni tiwọn wọn àmà èmi náà ti mọ̀ pé iṣẹ́ mi sì mi ráyè ọkọ mi náà lè má ráyè náà ò ní síjà àtijọ́ mọṣẹ́ dájọ́ gbà. ọgbọ́n wa bẹ̀jẹ̀ máa lọ ká ọmọ ibìkan nìyẹn pé tí òkè bá bá mọ̀ mọ̀ mọ́ láàárọ̀ bọ́kù. wọn ṣáà wọn o tí bó ti jẹ́ pé ẹ̀kọ́ lóṣù méjì àbẹ́jú mẹ́ta àwọn àbẹ̀tí máa fún wọn lákàmọ́ lọ. Eh, àkàmọ́ ẹ̀kan yẹn kẹ̀dẹ̀rẹ̀ àjọ ṣe yágáyágá àwọn òjò tí ká jẹ bára wa ṣeré àjọ ṣe dáadáa fúnra mi ò bá bẹ́lọ̀rùn bẹ́ẹ̀ ni o. ẹ ṣe gan ẹ ṣe gan nísìnyí inú mi ti ẹ̀dùn pẹ̀lú gbogbo mọ̀ràn tẹ fún àǹtí Bisola Badmus sí wọn á rí kọ̀ọ̀fì méjì mú bẹ́ẹ̀ àti gbogbo àwọn tó ń fún èsì orú challenges wọn torí pé àwọn jẹ́lu mọ̀ọ́ká lọ́ọ́ kárí ti wọn. ìkọ̀ọ̀kan tuntun wá fẹ́ béèrè tó jọ bẹ́ẹ̀ ni pé àìmọye àwọn ẹlòmíì gan tó hàn tẹ̀ kí ń ṣe ìlú mọ̀ká pé wọ́n ní àrùn kan àbí méjì lọ́wọ́ torí nǹkan tó yẹ kí fẹ́ béèrè béèrè rí ni pé ìgbà tí Kúlàfọ́ọ̀d máa mú owó tán ná rí láàrin twenty four hours yẹn wá fún wọn ó ní pé àbúrò wọn kan ní South Africa ó ta kún pé à má post kí nìyẹn má wọn ṣàbúrò wọn ti send five million sí wọn àbí ten million sí wọn ni wọn fi tọ́jú wọn ni ló ṣe wá ní pọ́n má post ẹ̀ torí owó tó rí láàrin twenty four hours yẹn ó ló jẹ́ ẹni tí ó lè rí owó yẹn gan láàrin ìgbà kan ẹ rí sí eléyìí nítorí tí ó kàn máa bò mọ́ra ni náà ni àbí kí wọ́n kéèyàn máa pariwo fún yàn kí ọlọ́run lè mú gbéràn lọ́wọ́ dìde. ṣé ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ń pa àìsàn tí èèyàn bá tí ì sọ síta irú àbúrò wọn yẹn lè má mọ̀ pé ó rí bẹ́ẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ o àláì ó lè má mọ̀ ó lè kíta ìgbà tán wá pariwo síta ó jẹ́ pé àǹtí yẹn náà pariwo ìkan lára àwọn colleague ló lọ bá wọn colleague ló lọ bá wọn lọ sọ síta pé ó jẹ́ pé wọ́n àwọn two twenty ló lọ òkú ṣe fún àfọ́dù wọ́n ṣe padà kúnlé àwọn two twenty lọ́nà tó bá wọn snap lọ́dọ̀ kọ̀ọ̀kan lé lórí làwọn èèyàn fi jáde tó ìgbà táwọn èèyàn gbá gbọ́ náà ní ẹ̀hẹ́n àbọ̀kọ́ àbúrò wọn yẹn lè má mọ̀ ó lè má mọ̀ o wọ́n yẹ pé ìgbà tó ṣe wà sọ ló wá ní à mi mọ̀ pé nǹkan tó tó yẹn nù ẹ mọ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó lè jẹ́ pé ìyẹn lè má mọ̀ tẹ́lẹ̀kẹ́lẹ̀. ọtí tú mi láṣìírí bẹ́ẹ̀ ni kí n fi ẹlẹ̀ yes larun dẹ̀ bòmí pa kí n pa ọ́ dànù àbẹ̀wò làwọn Yorùbá ti ń sọ ní oríkì àrùn téèyàn bá ti bò mọ́ra irú ní ìsìlẹ́nu jẹ́ mẹ́ta mú sọ̀rọ̀ kan fún ọ̀rẹ́ mi kan pé kan wá báyìí ọmọ máa ń ṣe mí ní èèyàn lọ́nu kan báyìí lọ́kọ́ mọ́tẹ́ fi mí lẹ̀ hmm. tí máa lò kí n kí n mú mọ́ra ṣé kò ní ṣe jàǹbá fún mi ẹ tu àrùn àrùn burú àìsàn ò da ẹ tu ní àṣírí bẹ́ẹ̀ tu láṣìírí ó pààyàn dànù ẹ tú àṣírí ẹ̀ ó lè fi yín lẹ̀ bẹ́ẹ̀ ni. so ẹ máa bá mi wo free right news tv ní gbogbo ìgbà ẹ bá mi subscribe sórí youtube wọn facebook wọn ẹ bá mi follow wọn kẹ́ni máa bá mi wo nǹkan tí wọ́n bá ń ṣe ń bẹ̀ gbogbo àwọn ìròyìn ìgbà dé ìgbà pátápátá lẹ́ẹ̀ máa gbọ́ bẹ̀ gbogbo nǹkan tó ń lọ tí ń ṣe fake news o lẹ́ẹ̀ máa gbọ́ lọ́dọ̀ wọn ẹ ẹ máa bá mi wo free right news tv ẹ ṣe àdúgbò àmàgbà àmàríyìnbá ó dàbọ̀ wọn.